ẹ̀rọ bá wa lápọ̀lẹ́ a ní àwọn àkíyèsí kọ̀ọ̀kan tápẹ́ àwọn sí lórí àwọn àlèdáwà nínú ẹ̀ òun náà ní pé ẹ̀jẹ́ ká lọ mọ̀ pé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ti ń bẹ lórí ilẹ̀ lákòókò tá a wà yìí nínú àwọn tó ń sàfihàn ara wọn sínú ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tọ́wọ́ láti sámà yálà ẹ̀sìn Islam ni o àbí ẹ̀sìn mìíràn tí wọ́n sàfihàn àtọ́dọ̀ kan nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹ lọ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń pe orúkọ mìíràn tí ò tiẹ̀ ní ìtumọ̀ gan àwọn àtìmáwò rẹ̀ rí ibà ẹ bá wọ́ọ̀tì mẹ́lọ ẹ̀ ní bánu Arabic òyìnbó kọjọ́ àgbàtú kọjọ́ yorùbá kọjọ́ ibù kọjọ́ haúsá kọjọ́ ẹ̀sọ́ àwọn òfin bóyá ti mélé wá wàyí dàtà àìsàn tẹ̀bá ti bẹ̀rẹ̀ mí lórí pèmìnà ẹ̀yìn aláta especially àwọn àfáà ti Islam hmm. àwọn tí ó wù láńlá wọn wọ̀nyí àwọn tí ó gé wọn wọ̀nyí tọ́bá bí wọ́n lè rí pé ń bó lẹ́tí orúkọ tó tóbi tó bá ìkaramba ní orúkọ yìí hmm. ẹlòmí ọmọ wígbà tí ẹ ti pé nǹkan kan jẹ lẹ́nu ẹlòmí ṣúra hmm. wo ló wà áyà wo ló wà hadithi wo ló wà ta ló kọ́kọ́ sí ní wọ́n sọ pé àtọ́ ni ṣéhùn àtọ́ ni hmm. ṣéhù wa ló wà àwọn ṣéhù náà fún wa ẹ̀bá bẹ̀lẹ̀ mí náà yọ́sọ̀ mọ́ lálà lójú oorun ni wọ́n fún mi láti ojú oorun ẹ̀rẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní àǹfààní ní nǹkan lójú oorun làwọn ní ibi ẹnìkan yọ sí òun ní kọ́mọ pé ya bábá ní fún ọ ní ìtọ̀ náà ọmọ ya ìtọ̀ ya ìtọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn máa ń sọ wípé olúwa bá mi sọ̀rọ̀ hmm. àwọn mi ọ̀rọ̀ pé olúwa mí sí mi ìwọ táàrin wọn tọ́lá mí sí ọ lọ́bá ti àmì sí ọ táà fi ọkùn nǹkan ní ọmọ mí sí ọ hmm. èwo tó ló ti ká difference láàrin mi sí olúwa àti mi sí nǹkan mí sí mi sí ọ kálukú jókòó náà òun náà máa pé ìmísí pọ̀ sí mí sí nìyà ìmísí eh, ṣètọ́nù lọ́pọ̀ jù náà mi sí ti mí sọ́mẹ̀lẹ́ nìyà náàm àwọn ń sọ fún àní àìn wípé ànábì Musa alayhi salatu wa salam bó ṣe kàǹkà tó ní bó ṣe tóbi tó ní ǹjẹ́ lọ gbóyà láti fi rin zikiri àti àdúrà láti ṣàzikiri fọ́lọ́wọ́n ọba àti àdúrà kọ́wákùn lò wọ́n fi rin ti zikiri tó wọ́n ti fọ́lọ́wọ́n ọba àbí àdúrà tó wọ́n ti fọ́lọ́wọ́n ọba tó gbóyà rẹ̀ ìdáhùn ní pé láàgàdàgbà ni nóò tó ní ó tọ́pọ̀ lẹ́yìn ni nóò hmm. ànábì Musa síbẹ̀ alayhi salatu wassalam ah, iná ló fi jẹ́ sí pé kí náà lórí mọ́ sáàtì kò sàtí ní pé à ìrìn àrí ìlú mo lè sùn kí n lálà kí n rí zikiri kí n rí símù lọ ìlà azọ́ mi lójú anábì hmm. ọlọ́run nìyẹn kí ni Musa wá sí fọ́lọ́ ọba kọ́ọ̀lá Musa ya rabbi Musa ní rẹ olúwa mi alẹ́wìn ṣe a kọ́ ní nǹkan kan kí nǹkan kan ilé dá mi ilé mú wá látọwọ́ ara mi mi ti lè ṣàdúrà fún ara mi alẹ́wìn ṣe a azikuruka wa ad'uka bihi fún mi ní nǹkan tí máa fi rántí rẹ̀ tí máa fi jẹ́ síkiri rẹ̀ fún mi ní nǹkan kan tí máa fi ṣe àdúrà tí máa fi ṣe àdúrà àyẹ̀bí mọ́sá ò kéré jù fúnra rẹ̀ hmm. àwọn tí ó ńlá ńlá ní ìsìn wọn ti wá di àwọn kírétọ̀ ni wọ́n ìsìn rẹ̀ hmm. eh, wọ́n tún ní ìwé àdúrà gan lọ́tọ̀ lẹ́wọ́n hmm. ní sánàdù rẹ̀ dà ẹgbàá wọ́n tún lẹ́gbàá àwọn àwọn oníṣẹ́ àdúrà nígbà tí àlákàntì ogun tí a bá wọn babaláwo wọn lákàntì ogun àwọn àfáà náà ti lákàntì àdúrà báyìí ní àkántì àdúrà máa pé sí òkè nìkan ló múlé ọgbà wọn látọ̀dọ̀ tí ó wà fẹ́fẹ́ tí ó ogun tí ó òkúta tí ó òkè nìkan ló máa gbà wọn. náà alẹ́ mú sáwọ́ sí bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ọlọ́wọ̀n ọba ó sì sọ pé ọlọ́wọ̀n ọba pé kọ́ mi ní nǹkan kan tí máa dán láti rẹ̀ fún ìdílé wọn ti dùn wàá jẹ ohun kábíyì tí ó sì máa ṣàdúrà kọ́ mi náà alẹ́ mú sáwọ́